àwọn àṣàyàn súrà àti àyà alìkùrán ukba ibn hamri rọ̀dí aláàrẹ̀ ìpé òjíṣẹ́ ọlọ́run sọ̀rọ̀lá rẹ̀ ọ̀sọ̀lá ń sọ pé ẹ ò rí àwọn àyà tí ó sọ̀kalẹ̀ lálẹ́ yìí irú rẹ̀ kò tí ì sọ̀kalẹ̀ rí kúl àwòrán ìrọ́bìn falak àti kúl àwòrán ìrọ́bìn náà ẹjẹ́ kí agbọ́wà tí kì í lẹ́ǹkan sí àwọn àṣàyàn súrà àti àyà alukuran ukba ibn hamdu rabi aláàlú rẹ̀ pé òjíṣẹ́ ọlọ́run pẹ̀lọ́lá rẹ̀ òfin sọ wípé ẹ ò rí àwọn àyà tí ó sọ̀kalẹ̀ lálẹ́ yìí irú rẹ̀ kò tí ì sọ̀kalẹ̀ rí fúl àwòrán bìrọ́bì fọ́lá àti fúl àwòrán bìrọ́bì náà muslim ló gba ẹ̀bà wa náà wá الحمد لله ولي الصالحين <clears throat> ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته حديثي أفاوى عقبة بن عامر عقبة بن عامر وكان صحابا رضوان الله عليهم O nú àwọn sàábé tó kúrò ní ìlú Madina wá si orílẹ̀-èdè africa ń lati láti wá tan ìmọ́lẹ̀ ẹ̀sìn òní bụ bunu Amir ní àléfà ẹlẹ́ẹ̀kejì sáàmù sí Umar bin al-Khattab radiyallahu ta'ala anhu ní ìlú Misra òun la sọ wípé nílùú Misra ta sọ ń jọ sí pé ẹni tó jẹ́ gómìnà bẹ̀ nígbàtí Umaru jẹ́ ààrẹ apàṣẹwàá mùsùlùmí nílùú Madina. nínú àwọn tó tẹ̀lé wa òun ni Ukba ibn Amir òun ló tẹ̀síwájú ó dàgbé mo ti sọ náà tí wọ́n sì lọ dá ìlú kan tá à ń pè ní Qayrawan tí wọ́n dá sílẹ̀ ìlú tá à ń pè ní òun ni gómìnà nígbà yẹn ní ìlú Misra ní Egypt láfíríkà ń bí ọkùnbà bùnà amẹ́rù gbà yọ̀ǹda àwọn tó tẹ̀síwájú wọn kí wọ́n yan náfílà òun ló ṣáájú yan náfílà aráka méjì tí wọ́n wá kéde gbogbo ẹ̀yin ẹranko burúkú tẹ wà ń bí o afunyin láàyò ẹ kúrò ń bí kẹ máa lọ o àwa sàbí ànábì dé o lẹ́yìn ìgbà díẹ̀ tá a bá padà rí èyíkéyìí inú yín pípa lápá o gbogbo àwọn ẹranko yẹn dẹ́ tò lọ́wọ́ ọ̀wọ́ tọmọtọmọ wọ́n sì tò jáde kúrò ń bẹ̀ yíyan là ń ní kẹyọrọ wà ní. okùnbà bụ àmì rí ọ̀kan náà sàábà Islam wọ Áfíríkà láti ọwọ́ àwọn tánàbí kọ́ lẹ́sìn kódà ó dé Nàìjíríà lọ́wọ́ àwọn sàábà ibi ní Áfíríkà àwọn ló mú ẹ̀sìn wọ nigeria ìlú ni wọ́n mú wọ ìlú kano ànàbí láti yìí wọ́n lọ sí Egypt Cairo wọ́n dẹ̀ fẹsẹ̀ rìn títí títí wọ́n la aṣálẹ̀ Sahara wọ́n là kọjá wọ́n wá wá sí Kano wọ́n dẹ̀ kọ́ àwọn èèyàn ní Islam wọ́n tún padà eh, láti bẹ̀yẹn ẹ̀sìn tó wá ń fọ́n káàkiri bọ̀rọ̀ náà Sokoto títí tí fi wá wá sí Ọ̀yọ́ ilé wá lọrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọlọ́run ṣàánú wa. Ó gbàgbọ́ Màámi rí ó ní anna rasulallahi sallallahu alaihi wa alihi wa sallam qal dájúdájú òjíṣẹ́ ọlọ́run tí kí àtọ̀lọ́ ọlọ́run bẹ fún sọ báyìí pé alam tara ṣé ìrẹ kò rí ni àyàtìn àwọn àyà kan ó ń zì láti áàbì ilé ìlà tí wọ́n sọ̀kalẹ̀ ní alẹ́ òní jọ yẹn ànábì ń bá sọ̀rọ̀ pé ṣé ò ráwọn àyà tí wọ́n sọ̀kalẹ̀ lálẹ́ ìní lámù yúrọ mẹ́sìlò irú àwọn àyà tó sọ̀kalẹ̀ ní lónìí o lóru yóò àti ìrírú rẹ̀ rí yẹn ò tí sọ̀kalẹ̀ rí a gbé àyà Quran ìgbà bí Quran kì í fún ní ló dìdí lẹ́ẹ̀kan náà ọdún mẹ́tàlélógún ni Quran fi ń sọ̀kalẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ọdún mẹ́ta ó lé ní ogún ogún àti mẹ́ta twenty three years ọdún mẹ́tàlá ní Maka ọdún mẹ́wàá ní ìlú Madina so ànábì wa ń sọ pé lájà tí àyà kùránì fi ń sọ̀kalẹ̀ irú èyí tó sọ̀kalẹ̀ lálẹ́ o àbí lóru o kò tí ì sírú ẹ̀ kò tí àti ìrírú ẹ̀ kò sọ̀kalẹ̀ wa qul a'udhu bi rabbin nas àwọn náà ni falak àti suratul nas ẹ̀rí pé náà nígbà táǹkà àdìsí lánàá ó sọ pé lọ wọ́n máa ń fi ìbẹ̀rẹ̀ súrà pe orúkọ súrà súrà wo ló ń kà kúlẹ̀ wà láwọn ni mò ń kà súrà wo ló ń kà kúlẹ̀ àwùjọ fàrákì mò ń kà àwa náà máa ń sọ wọ́n ní kúlẹ̀ àwùjọ méjèèjì ní pé odidi súrà yẹn ànábì ní súrà méjèèjì yẹn o àìrírò ẹ̀rí gbà yìí. Abu Sa'id al-Khudri radiyallahu ta'ala anhu inú àdìs tó tẹ̀lé kọ́l Rasulullah sallallahu alaihi wa wa sallam ẹ̀rí òjíṣẹ́ Muhammad sallallahu alaihi wa sallam yàtọ̀ awwabu mina lè jáánì ó ma ń wá ìṣọ́ lọ sọ́dọ̀ ọlọ́run kúrò lọ́dọ̀ àwọn àlìjànú ó ma ń sáàdì ọlọ́run kúrò lọ́dọ̀ àwọn àlìjànú wà áyínìlì ìsáàni àti àwọn ojú burúkú ọmọ èèyàn bàbá burúkú àwọn anábì sọ àlàáyínú haq tààlì tú sí náà yẹn tí bá wó yàn yóò ní lápa lára èèyàn àwọn míì wà ní wọ́n jẹ́ olójúbú ní àdámọ́ táwọn fúnra wọn ò mọ̀ pé wọ́n ní ojú yẹn àdámọ́ wọn ni tí bá fi wọ́n kankan yẹn máa bàjẹ́ àwọn ò sì mọ̀ páwọn ní ẹ̀ bá wọṣọ tuntun àbí ẹ̀ wọṣọ kan tó dáa tí ẹ bá fojú òkú ń aṣọ ni yóò sì nílàpá búra rẹ̀ nìyẹn ó lè wo gbóye mọ́tò lè yán rà wọ́n lè tí wọ́n bá fojú wò ké báwọn fẹ́ ṣe kàó mọ́tò yẹn ó máa bàjẹ́ àwọn kan wà bẹ́yìn àdámọ́ wọn ni ànábì ṣàlàyé fún wa sallallahu alaihi wasallam àwọn kan dẹ́wà ojú ugbú tí wọ́n wọ́n mọ̀ torí wípé èṣù bí èèyàn ni wọ́n wọn èṣe èèyàn èṣù ni wọ́n ṣùgbọ́n wọ́n wá láwòrán èèyàn àwọn kan sì wà ojú ubú wọn mọ̀ pa wọn ni torí pé èèyàn bí èṣù ni wọ́n èèyàn ni wọ́n ṣùgbọ́n àwọn náà ti di èṣù torí pé wọ́n ti lọ di ẹni tó ń dá májẹ̀mú pẹ̀lú ṣẹ̀tánì èṣù tí ń lò wọ́n kìí ṣàwọn ló nira wọn mọ́ olábìrẹ́ lómi tí wọ́n lò ń kà pé yáyà jẹ́ ni ó ń kà gbogbo tó ń sọ lẹ́nu yẹn lómi ò mọ̀ tó ń sọ àṣẹ ìtàn ló ń gba ahọ́n rẹ̀ sọ̀rọ̀ ní àsìkò yẹn anyway lọ́rọ̀ kan ṣá ń dorí àsìkò hátà nazalatil mu'awwidhatan anábì máa àbúrò àwọn àlìjànú o mùsàdíọ́ kúrò níbi àbúrò ojú ugbó o títí tọ́lọ̀ fi wá sọ àwọn súrà méjèèjì kalẹ̀ fàlámà lọ́zàlà ta gbà tí ọlọ́run sọ súrà méjèèjì yìí kalẹ̀ tán ákọ̀dà bí ìmà ànábì gbá àwọn méjèèjì mú olúwa máa ń lò láti wá ìṣọ́ wàtárọ́ka máa sí wà húmà sì gbé gbogbo yòókù jù sílẹ̀ méjì nìkan ló wá ń lò Hmm? so àlàyé díẹ̀ lórí àwọn hadith méjèèjì ni pé alákọ̀ọ́kọ́ ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ ṣe sọ lánàá ó jẹ́ ẹni tí ó ní àkọlé kan àwọn sọ̀hábà àwọn ọmọlẹ́yìn ẹ̀ gbogbo nǹkan ló máa ń ṣàlàyé fún wọn í ṣahun pẹ̀lú tọ́lọ́run sọ̀kalẹ̀ fún gẹ́gẹ́ ọlọ́run náà ṣe sọ́nu sọ́tù takwir وما هو على الغيب بالضنين وما هو على الغيب بالضنين nínú ìdá ṣamsu kú wírat lọ́wọ́ sàlẹ̀ ọlọ́ni ẹ̀rí ànábì yẹn lórí ìmọ̀ kọ̀kọ̀ tọ́lọ̀ ń fi ma kùránì tọ́lọ̀ ń fún àtàwọn yìí kìí fi kì pamọ́ ìyẹn yàtọ̀ sí ṣe sí àwọn àfáà kan lónìí tí wọ́n ní àṣírí ni káwọn tó lè fún ọ wàá ṣe wàhálà àwọn náà ṣe wàhálà káwọn tó rí ni ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n máa ń pè láṣìírí báwọn ṣe wàhálà kí wọ́n tó rí yẹn kìí ṣe ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ tèṣù ní máa jẹ́ torí ọba àìsí pamọ́ àdọ́gbẹ̀wà sọlọ́lọ́hù aléwàárí wàsílám sọ pé man kátàmà ilman aljama ọlọ́ òyàwó malikiyá mati bilijami minan nar ẹ tó bá ní ìmọ̀kan pamọ́ ọlọ́run ọba alékí ọlọ́fì ìjánu iná sí ẹnu rẹ̀ lóòjọ́ alìkìyàmù ìmọ̀ kùránì kí lè ń fi pamọ́ ní ẹni yẹn fẹ́ lọ ọwọ́ náà nìyẹn ó fẹ́ kí wọ́n fi náà sí lẹ́nu ṣàgbẹ́lú mi rẹ̀ ti yá ọmọ yẹn jù ẹ mẹ́jọ kó tètè mọ kùránì kí ó jẹ́ olóbi ọdún mẹ́wàá ọmọ yẹn lọ́pọlọ bí mo ṣe kọ ní kíní àìlú ti ya sáré mà ẹ̀dín kò ẹ mọ́ kọ́ mọ́ tàbí ẹ̀kàn kọ lé kùránì nìkan kó mọ kùránì mọ́kọ́ náwó ẹ̀kọ́ ń sọ́ọ̀bù kó tó bá ti mọ náwó àti sọ́ọ̀bù kò ní gbé tíra wá lọ. àwọn kan ṣe bẹ́ẹ̀ sẹ́yìn o àfá ọlọ́rẹ̀ nìbàdàn ó ní yastakhdimūnaka yastakhdimūnaka fī aghraḍi anfusihim fayad'abu al-'umru lā dīna wa lā dunyā fayad'abu al-'umru lā àwọn èèyàn ó mọ̀ lù ọ́ wọ́n mọ̀ bí ó ṣe bọ̀ yìí sinra wọn tó bá ló fẹ́ lọ kí lọ́dọ̀ àfà ó dìbẹ̀ ó pẹ́pẹ́pẹ́pẹ́ wọ́n sá mọ̀ lù ọ́ mọ̀ bá wọn lóko bá wọn tàjẹ̀ sí wàhálà oríṣiríṣi fayad abúlé umuru bó ṣe pẹ́ lọ́dọ̀ wọn tí wọ́n ń lù ẹ̀yẹ ìṣẹ̀mí ń lọ ń tiẹ̀ ọjọ́ ń lọ òun dàgbà sí dínà ẹ̀sìn tó olówó wá kọ́ òmá wà ládùníyà torí pé lóun kéwù yẹn ò ní ráyè lọ sí rọ́dọ̀ tí wá ń kó lọ mọ́kó igbó kòkó tàbí obì àbọ́pẹ́ kò nílé dákó sì tún nílé kọ́ṣẹ́ ìgbà tí wọ́n lọ lé àwọn ẹgbẹ́ rẹ̀ àwọn lọ kọ́ṣẹ́ ti lọ kọ́ṣẹ́ àwọn tó lọ oko ti lọ mọ́kó ìgbà tó fi wá lo ogún ọdún àbọ̀gún ọdún láti lè kí ó tó dé àwọn ti níṣẹ́ lọ́wọ́ kí ó tó lọ kí òun náà ò mọ́ òkè mọ́ ètò ètò sáà sórí ó mọ́ kọrin káàkiri ó di pé tẹ́nìkan bá kó mọ ìwọ ló kọ́kọ́ débẹ̀ tó lọ kí wọn apéwọ ọmọ ọlọ́ba ni wó ọlọ́ba ń dásí kí nìdí kó lè jẹ́ pé wọ́n ni wọ́n pè kó wá bá wọn sọmọ ló wá débi ìkómọ kíní ju aláwà ń bí yóò ọ́fíìsì tí wà ní yóò àwọn ògbà sálárì o àti ọ́fíìsì tàwà fà aláwà torí náà ẹnikẹ́ni agbowó ń bí ní o gbogbo wọn yẹn àìkéwú dójú àmì ló máa ń fa gbogbo ọ̀rọ̀ báwọn ọ́fíìsì wo ló wà ìjọba ànábì lọ ṣèkó mọ ànábì yà náà ń bẹ̀ wípé ẹ dákun agbowó ń bí ní o àbúrígbọ́pá ànábì sí ìgbéyàwó kan rí ànábì wá ànábì pé ọ́fíìsì àwọn lélẹ̀ àìké ó dójú àmì tàbí àìké ó tó ni níyàn bá ké ó tó gbogbo ọ̀rọ̀ èyàn kí ẹ lè ráàyè kó mọ gan àbí ìgbéyàwó gan wọ́n ò máa bẹ̀ èèyàn ni torí pé ó ní nǹkan tó pọ̀ láti ṣe mo wọ́ndà ń sìn lórí pọfẹsọ olóyèdè ń ẹnìkan kó bímọ ládùúgbò rẹ̀ rẹ́gísítà jáàmù yóò á lóun fẹ́ lọ kí wọ́n lé tí ó ráyè ṣèbí kéwúlò náà ké first degree ẹ̀ Arabic ló ṣe náà masters and PhD in Islamic Studies Professor Olóyèdè tó di rẹ́gísà ìbò jẹ́ vice chancellor University of Ilorin Professor Zakaria Hussein àdàbíyà ọ̀wọ́ ń bí ló ti jáde ọmọ Auchi onímọ̀mọ̀ Auchi he retired as a professor of Arabic níbo ní University of Ilorin láìpẹ́ àdàbí wọ́n yà wọ̀ ló ti jáde ìgbà tó jáde ládàbí yà kò jókòó ó tẹ̀síwájú ó lọ ui from ibẹ̀ ó di professor nílọrin alájì oyè níyì tó jẹ tó rìtáyàsì principal ìmáàmù etí òru presently àdàbí yà wọ̀ ló ti jáde ìgbà tó lọ àdàbí yà wọ̀ kò jókòó fóun náà ti dà fáà ó lọ teacher training ọ̀tà ó lọ ó lọ sí yunifásitì ó ṣe arabic arabic ni bàbá yẹn ṣe ń fọ́ bìbì títí títí ṣèwọ́n lórí sáyẹ́ǹsì principal hmm? àwọn èèyàn pọ̀ tí wọ́n tó dáadáa tí wọ́n tún lọ kọ́ṣẹ́ ọwọ́ tí wọ́n tún dé èèyàn ńlá ń bẹ̀ wọn ò jókòó kalẹ̀ adolóògùn kàdúgbò ẹlẹ́yìn tó ti dílé kété bí bá pa dáadáa yóò máa rìn káàkiri gbogbo àwọn babaláwo ìlú ní ò máa rìn ọ̀dọ̀ wọn máa kọ́ ọ̀fọ̀ kọ́ bí wọ́n ṣe ń ṣe oògùn eléke èmi gan-an níbi ìlú àwọn babaláwo ti wá bá mi àfà àwọn fẹ́ kọ́ oògùn kan àwọn náà kọ́ mi lè táwọn mọ̀ bàbá kan wá bá mi ó ti kú ní ìlú olóhùn fẹ́ tó ní ẹnìkan gbá ìyàwó òun pé òun ò mọ bí wọ́n ṣe ń ya ọkọ àti ìyàwó olóhùn mọ̀ mí olóhùn akọ́ mi ẹsẹ̀ yẹn ò yé òun kí n bóun ṣe yẹn mo ní mathematics ni mo rí tíṣà ní mi ẹ̀kan wò mí láì ní mi ìmọ̀ nǹkan kan mi ìṣàfà mo ní ìṣirò ni mo kà ń skul mo lè fi à ń stò ní à ẹlòmí tó wá bá mi dìpé ìyẹn gbogbo gbàtọ́ àti rí mi ká ló tó rí mi lónìí yóò sọ pé àfà ń tó ń lò fún rẹ ò fẹ́kẹ́ ò fẹ́kàwà náà ó mọ́ ẹ́ torí tó ti rò pé tí wọ́n ń pè níjà àfà ní kéèyàn jókòó kalẹ̀ kó dolóògùn ẹ̀kọ́ gbọ́dọ̀ dúró tẹ́kọ̀ọ́ bá ti dúró ìwọ̀n gbogbo yòókù à à ń lérí ogun ẹni tó bá fojú wò wájú rẹ̀ ó pọ̀ pé èèyàn bá ṣe hà ẹnu rẹ̀ aya ó gbọ́ ẹni tó wá ní kíkà ìjẹ́ ò jáde lẹ́nu rẹ̀ àìkẹ́kọ̀ọ́ ẹ bá dirẹ́ ẹni tó ń sọ bẹ́ẹ̀ yẹn kò sí mọ̀ ilé tí wọ́n sọ ní ìjọ́lẹ̀ ní ìfagbóní afáàyẹn àìsímọ̀ fún ni kò dọ́dọ̀ àwọn àgbàlagbà kí ni àwọn òwò làgbàlagbà èèyàn máa di onímọ̀ di àgbàlagbà ṣùgbọ́n lọ́dọ̀ tí wọ́n àwọn tó máa ṣírí òní wọ́n ń pè ní kúndí kúndí kéèyàn mm, fẹ́ stáàtì mọ́tò kí wọ́n ní wọ́n ti ẹ́ńjìnì rẹ̀ kó mọ́ rí stáàtì mọ́tò ní ṣiṣẹ́ ìmí ìwọ́n náà kí ẹ́ńjìnì kò ní mọ́ tó ṣe àwọn àjẹ̀nú ó lọ da iyọ̀ sínú ẹ́ńjìnì yẹn ó parí àwọn àjẹ̀nú wọn ó lò ó hmm? àbí kẹfẹ́ ṣe ìnáwó jẹnẹrétọ̀ yín bẹ́ẹ̀ kó igba jẹnẹrétọ̀ bẹ̀yẹn kò lè ṣiṣẹ́ àdádá dodo ẹlòmíì ó fẹ́ sọ̀rọ̀ bóyá bí èmi ṣe ń sọ̀rọ̀ wọn ni kò jáde èèyàn fi máa ẹ̀yìn àwọn ó kí wọn kí wọn kí wọn kí fi sọ̀rọ̀ òjògùn ìṣẹ́jú lọ tó ní ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún bẹ̀ ni ó fi kí àwọn àfà ọjọ́ ti kò sọ̀rọ̀ torí pé gbogbo àwọn àbá tó jókòó lẹ́yìn olóògùn ni wọ́n tí ò bá ṣe bẹ́yẹn bó bá ti ń sọ̀rọ̀ ìtọ́ ní òmò jáde lẹ́nu ahọ́n rẹ̀ ó lọ́pọ̀ ni kò ní rí fátíà kà nùrún tó rọrùn aléhàn yóò mọ̀ mí ni aléhàn wa gbogbo ṣe islam ti wá di ẹ̀sìn ẹgbẹ̀gí ológun ká àbí fàdèyí olóró so anábì sallallahu alaihi wa alihi wa sallam kò yé fi ìpàmọ́hù wàhálà lọ́gbọ́ ìlìbì dọ̀lẹ̀ ìmọ̀ tọ́lọ́run yẹn kò sẹ́ tí fi pamọ́ àwọn ìmọ̀ burúkú làwọn kan ní wọ́n lọ ń kọ́ lọ́kà lọ́dọ̀ àwọn àfà lọ́kàlì wo ló ń kọ́ báyìí ni wọ́n sì máa ṣàlàyé wọn mọ̀ kọ́yàn kí tó bá jẹ́ tọ́lọ́run èsì pamọ́ Ah, ẹ̀nà kùránì pé Yorùbá ẹ̀nà wà ẹ̀nà kùránì náà wà kò sẹ́nà kùránì tó rọ́lọ́ ń sọ nù kùránì yìí pé a sọ kùránì kalẹ̀ hmm, pẹ̀lú kí ni kùránì àrọ̀bíyàn kùránì tó jẹ́ dè lábọ́ mobin tó kíyà tó fojú hàn ayà kùránì tí ẹ ti wà ní sọ́rọ̀tù káf alhamdulillah lẹ́dí anzala al'abdi ilẹ̀ kìtàbà wà lámù yẹ́ ọpẹ́ ni fún àbíyìn ìyìn ni fún ọlọ́run tó sọ alùkùránì kalẹ̀ fún ẹrùsìn rẹ̀ wà lámìyẹ jẹ́ àìlẹ̀hù ìwàjà kò sí gbogbo nínú kùránì kò sí kọ́họ kò sí tó lọ nínú kùránì kò ké ya ò lè mọ́ ni ìgbà kan ó ní orí tí ẹ̀ bá kùránì rẹ̀ ó dàrú ni kò sí ìkankan tó ṣe báwọn áfíìsì láti wá ní tẹ́ńpọ̀ ká orí ọmọ mélòó lẹ́ti kọ́ kó dàrú tó hakuran ìgbà yẹn ìjẹkújẹ ní ọlọ́njẹ ń gẹ́gẹ́ wọ́n lọ ń ṣóògùn wọn ò fà farabalẹ̀ kí wọ́n ké wọ́n lọ máa jẹ ìsọ̀yè wọ́n ló lo ìlìhàm kí ló ń lọ ń lo ìlìhàm àwọn àjẹ̀nú ló kọ wọ́n pọ̀ jù nù rẹ̀ orí ẹnìyàn ò bá dàrú ẹ wo àwọn ìsọ̀yè kan báyìí ń sìn àwọn téèyàn ó lò nínú rẹ̀ làkùkọ tó ń kọ yìí apá ìtò ń ṣe pìpìpì yẹn ẹ ti àbùkọ yẹn sílẹ̀ sílé ẹ wá máa ṣọ tó bá fẹ́ kọ kíkọ àkọ́kọ́ tí ó kọ láàárọ̀ yẹn ẹ̀ṣọ́ tó wájú ẹ̀kọ́ ẹ̀wà kí ọrùn ẹ̀ gbúrò ẹ̀ níjó kọ láti pípípípí ṣàtúrò ní kòkòrò níjó dún di ọrùn ẹ̀ mú apá rẹ̀ yẹn tó fi ṣe pìpìpì yẹn ẹ̀wà mú sókè tu irun àbí àyìn tu ó wà nù tí fi ṣe ògùn yẹn ẹ lọ sí gan ti ń dáná ṣàbí ẹ̀kọ́ ma ń sọ sókè èyí tó sọ yẹn ẹ̀hàn ó wà ní kí wọ́n lò sọ táwọn kàrẹ́ ń pè ní ṣẹ́kù pẹ̀lúpẹ̀lú ó wà nù kúlú sọ ó wà nù tẹ́ lò sí àtàwọn nǹkan bámbámbámbá lẹ́kòjọ tẹ́ lọ tó kọ

ó wà nù lakọ́díjá akùn lakọ́díjá akùn rọ̀súlù min anfusikum azizun alayma alitum harisun alaykum ó ti dé wá bá yín òjíṣẹ́ kan láàrin yín èèyàn lànábì ànábì ìparí súrọ́tù sọ fún wọn ẹ̀dá èèyàn bíi ti yín lèmi náà ọlọ́run kàn rán mi sí yín àfíìsùn àlè tó wá jà lárúbáwá kùrẹ́ iṣí bí ti ń larán pẹ̀lú sọfẹ́ gbé díẹ̀ àzíìsùn àlè ó ń ní ànábì lára máa ní tún gbogbo tó lè kó nira bá yín ànábì ò fẹ́ fún yín àríìsùn àlè ìkùn ànábì jẹ́ tó ń ṣojú kòkòrò dáadáa fún yín lílì mi ní iná rọ̀ òun fúrọ̀ yìí aláàánú oníkẹ́lá ànábì sí gbogbo onígbàgbọ́ òdodo so ànábì ò fẹ́ nira fún wa yóò sọ fún ni lẹ́yìn náà lànàbí wá ní àfáàwà sàáìdì àlòkòdòrí tí ànàbí máa ń wáṣọ níbi àlìjànú àti àwọn ọmọ ènìyàn títí tí ọlọ́run fi wá ṣe kí ni tó fi sọ súrà méjèèjì kalẹ̀ ìṣàlá ní tó bá di ọ̀la àbọ̀túnla a tú àwọn súrà méjèèjì kí ni ìtumọ̀ wọn láti lè ìtumọ̀ wọn láti wá mọ̀ pé kí lè orúkọ ẹ̀gbọ́n pè ní tàbùzà ó ní alìmọ̀áwìdàtàn mọ̀áwìdù ní tààmọ́ fi wáṣọ́ hmm? méjì ààtù kí ni túnmọ́ rẹ̀ àtùnwá ṣàlàyé ṣókí lórí pé àmọ́bí ma ń wá ìṣọ́ níbi aburú àwọn àjànú ó ma wáṣọ́ lọ sọ́dọ̀ ọlọ́run àti bá a ṣe ń wáṣọ kúrò lọ́dọ̀ wọn àti ọ̀nà tánà bí ń gbà lo kúlà ọ̀ṣùgbọ́ ìfàlákì àti nẹ́ẹ̀sì ọlọ́run fún alágbọ̀yọ́ ọ̀rọ̀ rẹ̀ allahumma arina al-haqqa haqqan warzuqna ittiba'ah wa arina al-batila batilan warzuqna ijtinabah برحمتك يا أرحم الراحمين ويا أكرم المكرمين ربنا آتنا في الدنيا حسنة وفي آخرة حسنة وقنا عذاب نار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام ثلاثة بارك الله فيك